àwọn ìjọ amadíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànàbí àwọn Ahmadíyà lòjíṣẹ́ àwọn ahmadiyya lórí tájọ ní bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò tí kò sí èṣù ẹni tó gbogbo wa máa kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọwa káàmẹ́bí kété ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ gulam Ahmedu, àti shehu ahmeda tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà tó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ lé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ń lè rẹ̀ ni tó fi máa ń rẹ̀ ni ó lè kó sọ́jú bá bọ̀ ó lè wọ́n sọ́jú alájàlá. ọ̀lẹ́ tó lè lọ́wọ́ lẹ́ka ìlú ẹ̀rọ ìgbà pẹ̀lú púpọ̀. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa jẹ́ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùnfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. sùnfì sùnfì máa ń lè ó lọ yára jàlá. ọ̀lẹ́ tó ń lọ sí ẹ̀ka ní ẹ̀rọ púpọ̀ àti ìgbà pẹ̀lú púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ló ti tẹ́tọ̀ sọ àtẹ̀wẹ̀ ló ti ń gbé látara ẹjọ́ kan kíkà. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúfin ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. tó fi máa ń ṣe rẹ̀ yìí máa bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó sẹ́yìn bá ẹ̀ kò ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúfin ó ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní sufi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní sufi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní sufi ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ní wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Túfin máa ń lè rẹ̀ ni. Túfin máa ń lè rẹ̀ ni ó lè kó tó ìgbà fọ́ọ̀rù ó lè wọ́n tó yára jàlá. ọ̀lẹ́ tó yẹ kó lè ta ilé ẹ̀rọ púpọ̀ ẹ̀rọ ti bàbá ìlú púpọ̀. lọ́sọ̀rọ̀ ni àwọn olóyè tó tó àtẹ̀wé ẹ̀rọ tó yẹ kó látàrí àdéjọ́ kan fi ká. kò ní dọ̀dọ̀ ẹ̀ kò ní dọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. kóra ẹ̀ tó bí máa ṣe rẹ̀ yìí tó bí máa ṣe rẹ̀ yìí tó lè kó tó ìgbà fọ́ọ̀rù ó lè wọ́n tó yára jàrá. ọ̀lẹ́ tó lè wọ́n tó yẹ ara wa ni ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni Súfì máa ń ṣe rẹ̀ ni. Ó lè kó sẹ́yìn bá àkọ́rọ̀ ó lè wọ́n tó yára jàlá. ọ̀sẹ̀ tó lè wọ́n tó yẹ ká ìwé ẹ̀rọ púpọ̀ àti ìgbà pẹ̀lú púpọ̀. láti máa ra ọ̀rọ̀ ìgbésẹ̀ tó bá ẹ̀rọ ìgbésẹ̀ látara ẹ̀rọ tó kọ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní túbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní túbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní túbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní túbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ń tẹ̀lé ẹ̀rí tó fi máa ń tẹ̀lé ẹ̀rí tó lè kó sẹ́jú bá bọ̀ ó lè wọ́n tó yára jàlá. Ọ̀sẹ̀ tó yẹ kó lè ká ilé ẹ̀rọ púpọ̀ àti ìlà pẹ̀lú púpọ̀. Láti rọra ó lè tó tó àtọ̀ ẹ̀rọ tó lè gbé látara ẹni tó lọ sí ká. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ń ṣe eré ẹ̀ lọ. Wọ́n á rẹ̀ ara wa ni onítúfin bó ti wà ara wa ni èèyàn wa ni láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tún fi bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ní tún fi bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti àlàáfíà mo kí ní alẹ́ ọjọ́ òní alẹ́ ọjọ́ òní ni alẹ́ al-ahad alẹ́ ọjọ́ al déètì òní ni ogúnjọ́ oṣù kẹta rọ̀bíyàn al-awwal ọdún 1444 mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín àsòfíà ذات الطريقة خالفت الإسلام ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Zikrulai Shafi'i àfilọ́hùlọ́hù nípa sùfíyà kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Zikirullah Shafi'i nípa sofiya episode sixty one episode sixty one ìjókòó tá a ṣe kẹ́yìn lórí àsòfíà dátò tọ̀ríkọ̀ kálàfàtì alìsílám tá a fi yà lọ sí orí ọ̀rọ̀ one pastor Matthew oyewole ìjókòó tá a ṣe kẹ́yìn lórí àsòfíà a ṣèjókòó yẹn ní àfùlàfà ọjọ́ Tuesday tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta tó túmọ̀ sí wípé bí ọjọ́ márùn-ún sẹ́yìn láti ṣe. ètò yìí kẹ́yìn ìgbà náà la fi ṣe episode 60 tọ́ ní gbogbo wa ni awa bá ọ̀rọ̀ dé ní ọjọ́ tá a ṣèjókòó kẹ́yìn ẹ jẹ́ kí a mú un wá sí ìrántí ọ̀rọ̀ tí a sọ kẹ́yìn nínú episode 60 òun níbi tí ibi tí Sheikh dikola ṣàfi tí wọ́n ti sọ ọ̀rọ̀ tí àwọn igun kejì sọ nípa súfì wọn. So, pé ẹni tí ó bá ṣe súfì o kò lè rí àlìjánnà wọ̀ so bóyá ká gbọ́ ohun tí wọ́n sọ ní kákàntún gbọ́ fẹ́rẹ́. wọ́n ní wá jẹ́ ọ̀làmọ́sọ̀fìyà ìdírí inú ògùn àlọ́ sófin lọ́dọ̀ wọn pẹ̀lú àyànṣe tí wọ́n bá bí ọmọdé ọlọ́wọ́ bá wọn sí ìlú pépè. ẹ̀ẹ́dọ́ bá jẹ́ ọmọ kí wọn àti ọ̀rọ̀ wọn sí wọn bínú sí lórí díẹ̀ wọ́n gbà yí pé àìsí òtún níjọ́ lọ́lọ́. so ibẹ̀ ni mo ti wá ń fún wọn létí bí pé mọ́kìkù mẹ́ta tẹ láwọn apá àpín sí lórí ọ̀rọ̀ sufi kì í ṣe mọ́kìkù mẹ́ta mọ́kìkù méjì ni mọ́kífù alimọ́níọ̀ mùsùlá kan àwọn tó sọ pé a gbọ́dọ̀ débi ohun tí ń jẹ́ súfì láyé òní mọ́kífù àkọ́kọ́ àwọn àfa súnà ni wọ́n ti sọ bẹ́ẹ̀. igun kejì ni mọ́kífù àtẹ̀mùyíz wàlẹ̀yìn sọ́ọ̀fù ìyẹn ni mọ́kífù tó ń sọ pé ẹ wò ó ẹ jẹ́ apàbì káyàgbìdùn rẹ̀ sẹ́rí gbogbo wọn náà wọn aran táwọn èèyàn ń ṣe ń di súfì hùn kìí sára rẹ̀ ohun táwọn mọ̀ ní súfì òun ni ìráyésá ìṣàfọ̀mọ́ ọkàn ìmọ̀ ọlọ́run ìmọ̀ ṣe fún àdébí Muhammad láì ní í dá sọ̀rí kọ̀lẹ̀ lórí ẹ̀ àwọn mọ́kìfù yẹn la mọ̀ sí àlù mọ́kìfù àtẹ̀mùyíz wọ́n pàbí wọ́n yà ìbìdún rẹ̀ wọ́n ya ìbìdún rẹ̀ wọ̀lìǹsọ́ọ̀ wọ́n wá ṣe déédéé lórí mọ́kìfù wọn wípé ṣe rí àwọn tí bákan pera wọn ní súfì alámùjẹ́rádì pé wọ́n ráyé sá mùsùlùmí ni wọ́n àwọn tí bá ń pera wọn ní súfí àlámù járádì pé wọ́n ṣe àwọn àdìkáàrù àlìwárídà fi súnà mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n àwọn tí wọ́n bá lọ kóra wọn sínú àwọn àkídà kan tí wọ́n sọ di àkídà súfí àwọn yẹn àwọn ti jáde kúrò lára ìsìláàmù so àwọn yẹn ni ara mọ́kífù tẹ̀mù yìí wà lè sọ ẹ rí mọ́kífù tí sheikh zikule shafi àti lọ́hùlọ́ tí wọ́n rí fà àti gẹ́gẹ́ bí mọ́kífù lè jà wáàzì mùsùlákọ̀ mo wá sọ nígbà náà wípé ìyẹn ṣe mọ́kífù àwọn àdìsú náà kò sí àfa àsúnà kankan tó ní irú mọ́kífù yẹn mọ́kífù lè jà wáàzì mùsùlákọ̀ náà mo ní àwọn àwọn oníṣúpì fún ara wọn àwọn oníṣúpì fún ara wọn àwọn ni wọ́n ní mọ́kìfù bẹ́ẹ̀ kì í ṣe àwọn àfáà súnà pàápàá kì í ṣe àwọn àfáà súnà pàápàá so àwọn oníṣúpì fún ara wọn àwọn ni wọ́n ní mọ́kìfù bẹ́ẹ̀ mo wá mú àwọn wá sọ wípé irú àbírú pé àwọn bàbá kan tẹ́wà ní súfì wọ́n lè fọmọ wọn ṣépè wọ́n lè ṣìgbá wọ́n lè ṣàwo mo wá mú irú àpẹẹrẹ irú àwọn bàbá tó lè fọmọ ṣépè wá tí ò bàbá tí ò bàbá tí ò bàbá ṣe súfì tó ń ṣe àpẹẹrẹ kan rèé. ìjọba tó ń lo tó ọ̀nà ni àti àwọn tó ń pera wọn ní àyè ìṣẹ́nà tó wọ́n ti dàgbà rà kò já ìṣú náà gan tó kọjá sórí. òbí bá a lè ṣe ń bàbá àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ òkùnkí sẹ́ẹ̀mọ̀ pé irú bàbá ẹ̀ ní ìsìn tí wọ́n sọ fáyé pé bọ́ọ̀bá ti jẹ́ súfì ṣe mùsùlùmí so wọ́n sì ti bímọ kọ́mọ wọn kọ́ wá lọ́wọ́ ṣe súfì. sàkẹ́ wọ́n kún lépè torí pé wọn ò gbà pé mùsùlùmí ni ọmọ àwọn ṣèrú àwọn bàbá báyìí tí wọ́n ń sọ pé no sufi no islam mọ́ni àjò tí wọ́n nìyẹn no sufi no islam. so ohun táwọn sọ ni no to sufism no àwọn sọ yìí pé no sufi no islam irú àwọn tí ń sọ pé no sufi no islam yìí tẹ́ bá bí ọmọ tọ́mọ wọn ò ṣe sufi wọn ò kọ̀ láti fún lépè kí wàá ní ìdájọ́ irú èpè bẹ́ẹ̀ lórí ọmọ yorùbá wọn á ní èpè ńlá kì í mú àgbọ̀nrín bẹ́ẹ̀ ni èpè tí irú bàbá yìí bá ṣẹ́ fún ọmọ rẹ̀ tí ọba ṣe súfí kò lè mú un ẹ̀yin ọmọ bàbá ọlọ́ọ̀bà ń ṣe dáadáa fún yín ẹ má tẹ̀lé bàbá yín lórí súfí tí wọ́n ń ṣe o tí a rí gbọ́dọ̀ tí wọ́n sọ pé tí ọba ti jẹ́ súfí èsè mùsùlùmí gbọ́dọ̀ yìí. ìjọba tó ń lo ojú ọ̀nà ni àti àwọn tó ń pera wọn ní àlejò náà tó kọjá máa kọjá àlejò náà tó kọjá sóde.

kọ́lọ̀ ọ̀kọ́ mi tọ́ yín sọ́nà ẹ̀ ń sọ pé tọ̀bá ti jẹ́ súfì ètè mùsùlùmí ẹ̀yin ọmọ bàbá ẹ má dá wọn lóhùn o ẹ má dá wọn lóhùn ẹ ṣe ìsìláàmù ti yín pẹ̀lú súnà ànábì ẹ má mú súfì o ẹ má mú súfì ẹ má mú súfì so ohun tí bàbá ń sọ pé tọba ti jẹ́ súfí èsè mùsùlùmí ọ̀rọ̀ burúkú ni aláìsàláì ọ̀rọ̀ burúkú ni mo ń bọ̀ o tìyín náà ni mò ń ṣe o tìyín ni mò ń ṣe o tìyín ni mò ń ṣe o èmi ò ṣeré o tìyín ni mò ń ṣe o tìyín ni mò ń ṣe mo fẹ́ mo fẹ́ sẹ́ẹ̀dì kan sí yín ni. fẹ́ sẹ́ẹ̀dì kan sí kẹrin. kí nǹkan yẹn tó di ẹja tó gbọ́n sí bàbá ìgbàlẹ̀ kan sí yín. bàbá ẹni tí ó bá ṣe súfí ṣé mùsùlùmí ni jẹ́ kó kí lójú ọ̀nà ni àti àwọn tó ń pera wọn ní àyè ìpínlẹ̀ tó wọ́n ti dàgbà rà kò sí àyè ìpínlẹ̀ náà gan tó kọjá sóde. kò sí àyè ìpínlẹ̀ náà tó kọjá sóde tọ́lá fẹ́ kò sí àyè ìpínlẹ̀ náà. kódà tó tó kì í bá a ṣe sóde ò kì í ṣe mùsùlùmí. àyè ìpínlẹ̀ tọ́lá fẹ́ sóde. tọ́ àbá ti sọ̀dájọ́ o bàbá mufti. àwọn ìjọ àwọn. wọ́n kọ́ la fẹ́ gbọ́ báyìí ẹjẹ́ ara lọ wo ní tí bàbá yìí fẹ́ sọ àwọn ọmọ òde òsìn dà òde òní ní tí wọ́n ní kẹ́ wá dà rèé o ní tí wọ́n ní kẹ́ wá dà pé tó bá ti dà á èyí ṣe mùsùlùmí ní wọ́n ní kẹ́ wá dà rèé o ẹ kó rẹ́dì mo ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì ẹ̀ ní ìsìn náà ni ìsìmọ̀rọ̀ network. wọ́n ní sọ̀rọ̀ bá ti di báyìí èsè mùsùlùmí. ọ̀yá èyí tẹ́ ẹ fẹ́ kọ́mọ yóò dà báyìí ọ̀yá ẹ máa ṣe yes ṣé kọ́lọ́ wọn fún yín lọ́mọ tí ó ṣe báyìí ní àìkú súfì làwọn eléyìí ọ̀yá ẹ máa sọ pé yes ọlọ́run fún mi lọ́mọ tí ó di súfì báyìí àwọn súfì rèé o àwọn lẹ́ ń wò wọn o. bàbá bàbá olómi ẹni tí yóò bá ti jẹ́ súfì kìí ṣe mùsùlùmí àwọn ọmọ tí ẹ fẹ́ mọ bírè àwọn ọmọ ìyá oníkùrà nínú àwọn ara wọn ni ara wọn ni ara wọn nù ẹ̀rí báwọn. ẹ wò chairman àwọn tí tọ́ba ti jẹ́ tọ́ba ti jẹ́rú ẹni báyìí lọ́dọ̀ bàbá olómi èsè mùsùlùmí. if you are not like this you are not a muslim lọ́dọ̀ bàbá olómi tọ́ba ti jẹ́ súfì èsè mùsùlùmí súfì lélẹ̀ yìí o another person chairman wọ́n ní tọ́ba ti rí báyìí èsè mùsùlùmí tọ́ba ti rí báyìí ṣé zikirulai chapi sẹ́yìn náà rí wọn báyìí wọ́n ní tọ́wá ti rí báyìí tọ́wá ti jẹ́ súfù èsì mùsùlùmí kẹrí láńtà nìyẹn lọ́sàn gangan láńtà mẹ́ta ìlú fẹ́ẹ̀lú gangan eléyìí sí gangan ó lọ ìyáàlú lélẹ́yìí ìyáàlú ó dàbẹ̀ ní kó ní ṣẹkẹrẹ kó ní ó ní kíní gan létí ó ní ètè mọ́tò mọ́ létí wọn kárí wọ́n ní tọ̀bá ti rí báyìí kí èsè mùsùlùmí wọ́n ní tọ̀bá ti rí báyìí fún èsè mùsùlùmí bàbá olómi ẹni tí èèyàn bá ti rí báyìí pé kì í ṣe mùsùlùmí aláwọ̀ lè jẹ́ ká mọ yóò rí báyìí o àdúrà lè ní ó ṣe fún yín àdúrà ní í ṣe fún yín aláwọ̀ lè jẹ́ kọ́ mọ yóò rí báyìí so ohun tí mo fẹ́ lò gbélé ni wípé ẹ wò ó máa ń tà nù mọ́sàn-án gangan máa ń tà mẹ́ta ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé gbólóhùn tí Sheikh Zikulai Shafi sọ wípé àwọn àfáà pín sí mẹ́ta ìpínkùpín ni Sheikh Zikulai mú wá o ìpèkúpè ni wọ́n pín o so méjì làwọn àfáà pín sí lórí ọ̀rọ̀ súfì méjì ni wọ́n pín sí lórí ọ̀rọ̀ súfì alimani umutu làkọ́ làkọ́kọ́ mọ́kífù alimani mutilákọ̀ mọ́kífù kejì òní mọ́kífù àtẹ̀mùyíz wàlẹ̀yìn sọ́ọ̀f àwọn tí wọ́n ya súfì lọ́tọ̀ tí wọ́n ya tọ̀ríkọ̀ lọ́tọ̀ Eh, mo sì ń bọ̀ wá sórí ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ àwọn tí wọ́n ya súfí sọ́tọ̀ tí wọ́n sì ya tọ̀ríkọ̀ sọ́tọ̀ àwọn tó ya súfí sọ́tọ̀ yìí àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ wípé mùjáràdùpọ̀ jẹun súfí kò tayọ pé ọ̀rọ̀ ayé sá òun ṣèrántí ọlọ́run òun ṣe tèláwà òun ṣe ìbádà rẹ níbàámu sí súnà nẹ́bí kò jù ń lọ once you become alùtọ̀rí ikọ̀ èyí e sara àwọn súnfí mọ́ ó ti dìdàkudà àwọn tí mo fàwòrán hàn yín àwọn ni onítọ̀lìkọ̀ ṣẹ́tírí ewu wo nǹkan wo wòlíì àwọn wòlíì rèé o wòlíì fi rèé o abẹ́rẹ́ àwọn wòlíì nù o ọlọ́run mọ̀jà lọ́mọ o. wèrè dùn wò ni kò sí bí lọ́mọ o kò dùn bí lọ́mọ o ẹ wò kánsà ní lọ́wọ́ yìí nǹkan hmm? nǹkan láwùsọ àgbọ̀wà mùsíbà ní súfì mùsíbà ní súfì junun oní súfì yàgò fún mọ́jọ kọlù ọ́ tọ́ káwá padà sí. Si, ọ̀dọ̀ àfà zikula ìṣáfì yìí so ìgbé kẹta tẹ́ ẹ pín sófì sí yẹn àwọn ìpín àlèjàwá àtẹ̀mọ́sílà kọ́ yẹn àwọn àwọn sófì ni ààrẹ kọ́gínáàsì àwọn ni wọn lẹ́nu bí ọ̀rọ̀ ìpín ọ̀rọ̀ wọn lẹ́nu níbi ẹ̀sìn Islam wọn lẹ́nu bẹ́ẹ̀ so ẹ bá ń sọ fún wọn bá ń jíṣẹ́ ìwọ̀n lẹ́nu bẹ̀. tọ́ afá àbíkílẹ̀ ṣáàpì kí lè fẹ́ sọ fún alálẹ́ yìí ẹja tó gbọ́ ọ̀rọ̀ pàtàkì láti ẹnu yín ẹ̀yà bísímìlà. tó yẹ àwọn àbá wa ti lọ ó ti àyẹ̀jú èyí tí wọ́n bá ti lọ. ti lọ ó lè gbìyànjú èyí tí wọ́n máa jù lókè jù. gbogbo ẹni rẹ̀ sábà lórí ayé ní òde òní. ní bàbá bẹ́ẹ̀ ta ṣèyàn wọ́n máa wọ́n fi yín àṣeyàn wọ́n máa wọ́n máa mú abala kan nínú ó nígbà mọ́tò ọ̀tọ̀ gbogbo nǹkan ló tó dára wà láàrúntọ́ yẹn. ẹgbọ́n tí wọ́n sọ lẹ́ẹ̀kan sí ẹ̀dá kù. lórí jẹ́ àwọn àbá wa ti lọ owó ti gbìyànjú èyí tí wọ́n máa ti lójú jù gbogbo ẹgbẹ́ pẹ̀lú sára wọn ní ayé lè ní tòde òní ní bàbá bẹ́ẹ̀ ti tẹ̀sí yàrá wọ́n máa fi wọ́n tó ní àtẹ̀yàrá wọ́n máa fi wọ́n ní nǹkan ìtẹ̀yàrá wọ́n máa mú abala kan nínú ọ̀rọ̀ kúrò sí níyà ó ju àwọn bàtà tó pọ̀ lẹ̀. tọ́ sheik um, ẹ ní èyí tó jọ yín lójú ni pé àwọn àwọn sàlàfíà òde òní wọ́n ń fi ọ̀rọ̀ ibùnú tẹ̀míyà wọ́n fi ń ṣèyànràn àmọ́ ìtọ́ bá jọ ń dojú nínú rẹ̀ ni pé wọ́n á mú abala kan nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n á fi èyí tó pọ̀ lẹ̀. ẹ sì ní àáfà ibùnú tẹ̀míyà ẹ ní àáfà encyclopedia ni ẹ ní tí. Si, okùn kẹ̀kẹ́ fún ìmọ̀ ẹ̀sìn ni. wẹ́l ẹnì kankan ò dá níyàn tẹ́ bá pe sheikhul islam ibn taymiya tẹ́ bá pè ní kíni encyclopedia tẹ́ pè ní ibùdó ìmọ̀ hmm, tẹ́ bá pè ní ibùdó ìmọ̀ àjà ènìyàn o ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nípa àwọn salaf tàbí tẹ́ ẹ sọ nípa àwọn salafiyun kì sáwọn salaf àwọn salafiyun ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nípa wọn pé wọ́n máa ń mú díẹ̀ nínú ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sì máa gbé yòókù jù sílẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ dákun àwọn olórí pupa ti dé wọ́n ti ń tẹ anger faces ẹ bá mi dá padà pẹ̀lú love and like ẹ̀yin náà ń rí ṣe ń tẹ anger faces ẹ má jẹ́ kí program òun pakasọ ló ti yé wọn ò fẹ́ gbódodo òdodo sì làwọn ò máa sọ òdodo làwọn ò máa sọ ẹ bá àkọ òdodo làwọn ò máa sọ ń táwọn ọmọ sọ́ọ̀sì wà nù hmm. ẹ dá nǹkan kan mọ̀ ẹ lérò pé bí pásítọ̀ Matthew Oyewole ṣe fi ọbẹ̀ bó ṣe fi bẹ́ẹ̀dì kú wa lóyún ọmọ ọbẹ̀ jẹ lèyàn súnfì náà fẹ́ ṣe ẹ lèrọ náà lọ. so ọ̀rọ̀ tí sheik zikilẹ̀ ṣàfi ń sọ nípa àwọn sàlàfíyùn yìí á ó ń tọ́ka sí pé ẹ̀ ń fi ẹ̀sùn kan àwọn sàlàfíyù hmm. wọ́n ń tọ́ka síbẹ̀ kí ni ẹ̀rí yín lórí substitution yẹn lórí ìtìhámù yẹn kí ni ẹ̀rí yín lórí ẹ̀ pé àwọn sàlàfíyù díẹ̀ ni wọ́n máa ń lò nínú ọ̀rọ̀ ibùnú tèmíyà wọn ò sì yé fi ṣe ìyanràn kí ni ẹ̀rí tẹ́ ẹ fẹ́ sọ fáyé lórí ẹ̀sùn tẹ́ ẹ fi kẹ́ gbogbo sàlàfì yìí ń bá wọn. àbí ẹ̀sìn fẹ́ sọ bẹ́ẹ̀ kẹ́ sáwà lọ́gbẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ̀dẹ̀ fẹsẹ̀ fẹ́ ẹ́ ẹ̀fẹ́ sáwà lọ́gbẹ́ bẹ́ẹ̀ ẹ yẹ kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ yẹ kẹ́ ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala pé àwọn sàlàfì yìí a máa mú díẹ̀. nínú ọ̀rọ̀ ibùnùfẹ̀ níyà àwà wà fi tó pọ̀ á wà fi ilẹ̀ á fi ilẹ̀ lẹ́ni tá a gbà pé ibùdó ìmọ̀ ni yóò ṣáyẹ́ pé díẹ̀ nínú ìmọ̀ láàmú lọ́dọ̀ rẹ̀ ẹ̀ tá a gbà pé ibùdó ìmọ̀ ni tó sì jẹ́ sheikhul islam tó jẹ́ ìmáàmù alisunna yóò ṣe á jẹ́ pé díẹ̀ làwa fẹ́ múnú ọ̀rọ̀ rẹ̀ ẹ wu ọ̀rọ̀ yẹn sheikh náà ẹ má sọ àwa sàlàfíyùn ẹ má sọ wá lóko tí kìí ṣe tiwa ẹ nínú àwọn àfáà tó ga sí pé gbogbo sàlàfíyùn tí wọ́n máa ka tírà wọn Ibnu Tẹ̀míyà jẹ́ kan nínú wọn ó jẹ́ kan nínú wọn ẹ wo la fẹ́ túwìtì tí Ibnu Tẹ̀míyà tí ò ti tú sínú tíà rẹ̀ ẹ wá ní àmúdíẹ̀ bẹ́ẹ̀ ẹni tá a bá fi ń sèyàn rẹ̀ pé àáfàá wa ni pé èèyàn wa ni táwọn tún fi bá ń fi àwọn àwọn màjànúnù yẹn ṣe èèyàn rẹ̀ àwọn sì máa fi àwọn àáfàá tiwa sèyàn rẹ̀ pé ibùdó tẹ̀míyà àáfàá wa ni èèyàn wa ni tó ti yé sẹ́rù ẹni báyẹn ló wá gá díẹ̀ la máa ń mú ọ̀rọ̀ rẹ̀ àwa ń fi èyí tó pọ̀ àwa ń fi ilẹ̀ ṣé èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ ìbúnú tẹ̀míyà sóò ni ò dáa ni ṣé èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ ìbúnú tẹ̀míyà sóò ló méjì pinyeke ni ẹ̀sùn tá a fi kàn tẹ́ fi kàn wá yẹn mo fẹ́ kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ ṣàtúnṣe lórí rẹ̀ ṣe torí pé ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ti sọ ok káti ẹ̀ wá sọ wípé bọ́rọ̀ ṣe rí náà nìyẹn pé òkè o ibùdó ni ṣéèkì ibùdó tẹ̀míyà o àwa gbé ìmọ̀ wọn sórí hundred percent a gbé sórí hundred percent àwa tá a wá jẹ́ sàlàfíyùn àwa mú bóyá ẹ̀jẹ̀ wo bóyá mú thirty percent àwa mú seventy percent àwa fi ilẹ̀ ẹ dákun ọ̀ràn wo la dá ẹsẹ̀ wo la dá tàbá ṣe bẹ́ẹ̀ ọ̀ràn wo la dá ẹsẹ̀ wo la dá àdáràn àtìgbẹ́sẹ̀ ẹ má sọ àwọn sàlàfíyùn ẹ má sọ wọn lẹ́nu. lẹ́tẹ̀ lónìí wípé ibùdó tẹ̀mí àká ń sọ yìí kì í ṣàgbẹ̀bí ọlọ́run kì í sójì sí ọlọ́run so kì í ṣe màsúùm kì í ṣẹni tí wọ́n sọ níbi ìjákójẹ. okay so ibùdó tẹ̀míyà kìí ṣe màsúùm tẹ́ẹ̀kì á sọ pé gbogbo tó bá sọ pátá là á gbogbo tí ibùdó tẹ̀míyà sọ lẹ́yìn lò ẹ́ gbogbo ọ̀rọ̀ ibùdó tẹ̀míyà sọ lẹ́yìn gbà. so bó ti ájá sí pé ẹ̀fẹ̀sùn kan sàlàfi yóò wípé díẹ̀ la mú ń bẹ̀ èyí tó pọ̀ jù ń bẹ̀ àjùúlẹ̀ ní ọ̀dà sheikh ibn taymiya ṣoníṣúfin ni ṣé oníṣúfin ni ibn taymiya tọ́bájú oníṣúfin ṣé oníṣúfin ìtọ̀ríkọ̀ ni. torí pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin kẹ́ńpìyàn ní oníṣúfí tàbí kẹ́ńpìyàn ní oníṣúfí sọ̀ríkọ̀ most speakers tí ń sọ̀rọ̀ lórí súfí ni ò mọ̀ yàtọ̀ láàrin kí wọ́n sọ pé fùlànù súfí wà fùlànù súfín zú tọ̀rí ìkọ̀tìn ẹ mọ̀ ìyàtọ̀ láàrin méjèèjì <laughs> ah, ọ̀gá o ìbéèrè tí mo bí lè ní ìsìn ni pé ìmáàmù Ibn Taymiyyah yìí Sheikhul Islam Ibn Taymiyyah hal huwa Sufi wa idha kana wàhálì huwa sufiyun lùtọ̀rí kọ̀sìn wàhálì huwa àhàlùsùnà. ìbéèrè yìí ó yẹ ká gbọ́ èsì ẹ̀ látọ̀dọ̀ yín ṣé súfí pọ́nbélé ni sheikh islam ibùdó tẹ̀míyà tàbí súfí onítọ̀ríkọ̀ ní sheikh ibn tẹ̀míyà tàbí àdùsúnà ẹ wò sheikh mi ò láìkí ẹ̀sùn tẹ́ fi kan àwọn sàlàfì yìí yẹn o kí ni mọ́níyàtù àlùsúnà wàlìjàmáhà níbi títẹ̀lé ọ̀rọ̀ àpá kí ni mọ́níyàtù sàlàfì yìí níbi títẹ̀lé ọ̀rọ̀ àfáà kí ni mọ́níhàjì wa asọ́ọ̀nì mọ́níhàjì tá ń tẹ̀lé lórí ẹ̀ yẹn ni pé a ní ìlànà tá ń tọ̀ lórí ẹ̀ ìlànà àwárí súnà lórí pé à ń tẹ̀lé àfáà pé àfáà àwọn alágbájá tá a mọ̀ sí tẹ̀kìlíìdì tẹ̀kílíìd torí kò sí bó ṣe fẹ́ ṣe tó o bá ti lè dá ìmọ̀mú wá ọkọ̀ ládà náà ni ọ tẹ̀lé ẹnìkan náà ni ok ọ ẹnìkan náà ni ẹ wo mọ́nájà wa sálàf mọ́nájà wa sàlàfíyùn yàtọ̀ ń bẹ láàrin sálàf àti sàlàfíyùn o sálàf ni àwọn aṣíwájú wa tí wọ́n ti lọ sọ̀ràfíyùn ni àwa tá à ń sọ pé ojú ọ̀nà wọn là ń tọ̀ ok. ẹ jẹ́ ká àdìsí nínú àlèmójámù àlèkàbíìrù ìtọ̀bàrání àdìsí one one seven seven three. láti ọ̀dọ̀ ọmọ abbas and ibn abbas radiyallahu anhuma rafa'ahu láti ọ̀dọ̀ ọmọ abbas ó ní ànẹ́bì ló sọ̀rọ̀ náà ó gbé ọ̀rọ̀ náà dọ̀dọ̀ ànẹ́bì ní gbẹ̀rẹ̀gbẹ̀gbẹ̀ ó ní tọ́lọ́sọ ó ní ànẹ́bì sọ pé gbọ́yẹ́rà nàbí yìí sallallahu alaihi wasallam kò sí ẹnìkan nínú ìsìláàmù àti kó nítọ̀ ń jẹ́ illa yukhadu min qawlihi àti kó jẹ́ni tá a múlò nínú ọ̀rọ̀ rẹ̀ wàyá dáhùn kó sì tún jẹ́ni tá a tún fi ọ̀rọ̀ ẹ̀ lẹ̀ kò sẹ́nìkan àfi kó jẹ́ ẹni tá a máa múlò nínú ọ̀rọ̀ rẹ̀ táàtù máa ju ọ̀rọ̀ míì lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ gbéra nàbí yìí sallallahu alaihi salam yàtọ̀ sánàbí nìkan ẹ̀wọ̀n gaba so mọ́ní àdìwà nìyẹn pé irú ẹ̀ tó orí o jẹ́ tó o bá bá wa sọ̀rọ̀ kọ̀ọ̀kan dandan ká gba gbogbo ọ̀rọ̀ rẹ ní hundred percent àámú ń bẹ̀ àá fi àmẹ́ni tá à lè ṣe bẹ́ẹ̀ sí òní ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ wá wo ìmáàmù wa Málìkì nínú nasiru aliwurud tó jẹ́ sẹ́rì fún ha iya ibùnú àti dahud. ìmáàmù Málìkì kọ́lọ̀ yọnu sí ọ sọ pé máàmì ni ahadin illa yúkádù mi ń káwùlì yìí ịla sọ ibà ágbàlẹ̀ kọ́bùrì má màlìkì kò sí ẹnìkan láyé àfi kó jẹ́ni nínú ọ̀rọ̀ rẹ̀ àtẹni tí a dá ọ̀rọ̀ ẹ̀ padà fún àyàfi ẹni tó ní sàárè yìí ó sì tọ́ka sí sàárè ànẹ́bí tá a bá sọ pé à ń tẹ̀lé àfáà kan eh, àfáà yìí o onísùnà ni o gbogbo ẹ tó bá rí ó jẹ́ ìbàjẹ́ bùnú tèmíyà ìbàjẹ́ sẹ́kù bùnú báfì ìbàjẹ́ sẹ́kù fàwùzánì ìbàjẹ́ mọ́mọ́lìkì ìbàjẹ́ abu hanifa kódà ìbá àtúnjà wọn sàábé kọjá abubakiri kọjá umaru kọjá usman kọjá ali. a lè mú nínú ọ̀rọ̀ wọn a lè filẹ̀ nínú ọ̀rọ̀ wọn ìyẹn ọ̀rọ̀ tó dá sí pé àwọn ni initiator rẹ̀ ni o ọ̀rọ̀ tó dá sí pé àwọn ni initiator rẹ̀ àwọn ni originator rẹ̀ a lè mú nínú ọ̀rọ̀ wọn a lè filẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá já sí pé orírun rẹ̀ lákọ̀dọ̀ ànẹ́bì ni a a gbọ́dọ̀ dá padà a ní choice tọ́rọ̀ bá generate wà látọ̀dọ̀ ànẹ́bì a ní choice so nítorí náà sheikh zikula ṣáfì ẹ má fi ẹ̀sùn kan àwọn àwọn onísàlàfíyà ẹ má fi ẹ̀sùn kàn wọ́n mọ́ o pé à ń fi ibùdó tẹ̀míyà ṣe ìyanràn a mú díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ a fi yòókù sílẹ̀ àdáhàn tá a bá ṣe bẹ́ẹ̀ àti ẹ̀wà ṣe bẹ́ẹ̀ torí pé àpá wa Sheikhul Islam Ibn Taymiyyah kìí ṣọ̀daràn bákan náà sì ni pé kìí ṣe pé ibi tí wọ́n ti gbé jáde lọ́wọ́ á pọ̀ ju ibi tí wọ́n ti sọ ọ̀rẹ́ lọ eléyìí tí wọ́n sọ tó dáa tó ṣe wẹ́kù kùránì tó ṣe wẹ́kù àdìsí is more than ninety percent nínú ọ̀rọ̀ Sheikhul Islam. so ṣe wá rí sheikh zikola ṣáfì sàlàfíà tẹ ẹ dáàkọ yìí orúkọ kan ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́yé àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́yé nínú àwùjọ wa àwọn tí wọn ò jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ní ìkórìíra súnà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ò mọ nǹkan tí sàlàfíà dúró lórí. láti wá mọ tí ń jẹ́ sàlàfíà láti mọ tó ń jẹ́ àsàlàfíà ẹ jẹ́ ká kọ̀ǹpìà sàlàfíyùn àti sùfìyùn sàlàfíyùn àti sùfìyùn ẹ jẹ́ ká kọ̀m̀pí àwọn méjèèjì pẹ̀lú ògo àlọ́ọ̀ pẹ̀lú bí pẹ̀lú bí bọ́ọ̀dì ṣe rí báyìí ní igun ọ̀dọ̀ tèmi ń bì mo fẹ́ sọ̀jẹ́sì wípé kí n so ìjókòó ìrọ̀ the next program ìjọ ti yé kí n so ìjókòó ìrọ̀ the next program kọ́lọ́mọba kó ṣe àlékún okun rẹ̀ fún mi àti fún ẹ̀yin náà so ẹ jẹ́ kí n sọ̀rọ̀ di next program ibi tá a fẹ́ ibi tá a bá dé ni pé a fẹ́ compare and contrast láàrin àwọn tí wọ́n ń pè ní sàlàfíyùn àtàwọn tó ń pè ní sùfìyùn wọ́n fẹ́ jọra wọn ní mùsùlùmí kankan náà o sàlàfíyùn asùfìyún mutabayinan gẹ́rù mutarọ̀dìfàn sàlàfìyún sùfìyún wọn ò jọra wọn wọn ò túra wọn wọn ò túmọ̀ ara wọn so ibi tá a máa ti gbé ní next program nìyẹn. insha Allah náà kí mo tún ní program láàárọ̀ ọ̀la halikọ̀ talim so ẹ má jà dára wa lágara insha Allah bí ẹja ẹja mumu sílẹ̀ àti gbọ́lá lẹ́yìn so tó bá di lọ́la kápàdé ní halikọ̀ láti kàtẹ́ra ọmúdà àlùkàkàm ó kí gbogbo ẹnìkan kan wá láwọn. Allah wà pẹ̀lú wa o láwọn dáadáa fún wa ṣá Allah. ara wa ni onítúfi ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà máa yí èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń lè rẹ̀ ni túbí máa ń lè rẹ̀ ni ó lè kó lè gbà fọ́ọ̀rọ̀ ó lè wọ́n tó yára yàrá. ó lè tó lè ká sí ẹ̀rọ gbà pẹ̀lú púpọ̀. onídọ̀dọ̀ yìí onídọ̀dọ̀ yìí wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ń tẹ̀lé ẹ̀ yìí tó fi máa ń tẹ̀lé ẹ̀ yìí. ó lè kó tẹ̀síwá àkọ́rọ̀ ó lè wọ́n tó yára jàrá. ọ̀sẹ̀ tó lè lọ sí ẹ̀ka ìlú ẹ̀rọ púpọ̀ àti ẹ̀ka ìlú púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ló lè tó lọ́sọ̀rọ̀ àti ẹ̀rọ tó lè látàrí àdéjọ́ kan fi ká. onídọ̀dọ̀ yìí onídọ̀dọ̀ yìí yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùfì ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ń lè rẹ̀ yìí tó lè má bèrè rẹ̀ ó lè kó fẹ́ gbà fọ́rọ̀ ó lè wọ́n tó yára jàlá. ara wa ni oníṣúfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni tó lè kó fẹ́ gbà bọ́ tó lè wọ́n tó yára jàlá. Ọ̀lẹ́ ìgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àti ẹ̀rọ púpọ̀ àti ìgbà pẹ̀lú púpọ̀. Láti rẹ̀ náà ló lè gbé pẹ̀lú àṣà ẹ̀rọ tó lè gbé látàrí àdéhùn ọ̀sìn ká. Òní lọ́dọ̀ ẹ̀ ẹ̀mí lọ́dọ̀ ẹ̀. Yóò máa ṣe eré ẹ̀ lọ. Tó fi máa ṣe rẹ̀ ni sì máa bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó sẹ́jú bá bọ́ ó lè wọ́n tó yára jàrá. ó lè ní ọjọ́ tó lè ní àti ẹ̀rọ púpọ̀ àti ẹ̀rọ pẹ̀lú púpọ̀. lọ́sùn náà ó lè ní sọ́jú bá ẹ̀rọ tó lè ní látàrí àdúgbò kan fi ká. kò ní dọ́dọ̀ ẹ̀ kò ní dọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúfin bó ti wà ara wa ni èèyàn wa ni ìgbà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó fi máa ń bẹ̀rẹ̀ ni. سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك واتوب إليك تدني دكاشا program يو الله سبحانه وتعالى والسلام عليكم